this thing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 pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama máwọn bàbá wa máwọn máwọn àyà wa máwọn wọládà ní pẹ̀sẹ̀rẹ̀ àwọn àyà wa àwọn ọmọ wa àwọn àfá wa àwọn ọ̀rẹ́ wa ọlọ́run wọládà ní pẹ̀sẹ̀rẹ̀ mẹ́jẹ àwọn àyọ ẹni tí ó rí náà rẹ̀ kó tó rí alìjẹ́nà mẹ́jẹ afárayín iná kọ̀ọ̀kan

òdòdó tó kòrò òdodo tó ní ṣùgbọ́n kòrò èyí ti ń sọ mẹ́ a ń sọ tẹ́lẹ̀ imí tí ó tún jáwọ̀ òdòdó ní tó jẹmọ́ra gbogbo ẹ̀dà tọ́lọ̀ fẹ́ ọlọ́run kò ṣùgbọ́n tí bá fẹ́ sòdodo ẹranú ẹjí ọsọ káyí ó ti ẹ̀mọ̀ pódòdó rẹ̀ kọ́ wá dín tó ń kálukú ọmọ ẹ̀dù sẹ́mi náà ó rí ṣe àbí ní rí ṣe ṣùgbọ́n gbàtà bá wá múlẹ̀kùn bí ọwà ta bá ti pa táàjì kẹ́nìkan kan gbọ́ pé tí ń jò dòdó rẹ̀ kí gbogbo wọ́n wà inú òkú láwà nígbà yà níbi sọ̀lọ́lá sí ògbò ẹ̀rìn àgbọ́ tí a bá fẹ́ ṣe orí ibú táà fẹ́ sí òfò àwọn òbí wa nọmbà wà rún lẹ́yìn ọlọ́ àti ànábì bitter truth ni yẹn bitter kí ni yẹn wallahi maso tó maso àfi tí ń bá rẹ̀ tí ó fún mi lẹ́rì tí ó bẹ̀ bàbá àti yáwájú àwọn àfá àwọn lọ́wọ́ bàbá bàtà ni ẹ̀rán ọ̀hán ìyà tí ń san ìyà alágbó ní o ilé àgbò báyìí ní àǹkà o kọ́dà tipátipá ní ẹmọ fàátí àwọn ọ̀hán fúnra ọlọ́run ló tó bẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà láti ń bá wa lónìí ń bá wa nígun yẹn sẹ́ni tí àti àwọn lẹ́kṣọ́rà sí ní skúù

àwọn òbí lókù ọlọ́run subhanahu wa ta'ala kanka annabi rẹ̀ tí ẹ yàtọ̀ kéése pé annabi kọ́ àwọn sọ̀háábà lẹ́wà máa gbé annabi sí pọ́ pé ẹn ṣe bọ́ rọ́ annabi lélẹ́yìn ẹwà máa wè mà nígbòdí amul fati fati maka anúsàsílám dé maka bàbá tó bí abubakir níjọ́ náà lọ́un irun orí rẹ̀ kò sí dúdú kankan bẹ́mà fúnfún tó ti wá ní ibi afẹ́fẹ́ bá wá fẹ́ sí ibẹ̀ lórí ìyàwó fẹ́ lọ ibẹ̀ ni rúwọ́fẹ́ lọ ẹwọ ìjàgbà yẹn bàbá ti gbọ́ abákìrì wá sáré lọ ọdún ilé wọn nígbà tó rí wípé nígbà dúà lálẹ́lẹ́ ìfún àdínẹ́bí ọlọ́run kí bàbá mi náà ti ẹgbà sílámù ọwà lọ bàbá rẹ̀ lóòlé ọwà mú bàbá ń bọ̀ kẹjẹ́ kẹjẹ́ àbí bàbá rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ah abákìrì kí lọ dánwò yìí dáni anàlẹ́dì àti kàṣẹ́ìfì ìbẹ́ìtì wọ̀lá ìtàrí sọjọ́ náà ah èmi ní wà bá bàbá arúgbó inú ilé bàbá kọ́ ma wọ́bọ́ abamita eh àbákìrìrí tí ń wá lọ́dọ̀ rẹ ọkọjọ́ ojú orí ẹ̀ ah, ṣe tó sọ jẹmọ́ ẹ̀sọ fáàfá àtọ́bá fẹ́ rẹ̀ di ànẹ́bì kọ́ sọ́ra o ipò jẹ́ àfá ọ yàtọ̀ sí pún ọba o àwọn ọba ní a máa lù ọlá nílò táyọ̀ mọ̀ pé àà ah, eh, àrímẹ́lẹ̀ ìsọlélé òkè aláfẹ́ wí àfá àyàtọ̀ o kíni bẹ́mẹ̀ ègùn bẹ́mẹ̀ wallahi ìwọ̀n tàfà bá ní ègùn bẹ́mẹ̀ ọ̀nà olè gúngbà wọ̀bẹ̀ inú ọgbà bàbá mi olùwọ́n nìra mẹ́ ìyá mi olùwọ́n nìra mẹ́ àwọn kan ní àfi wójú rí ọlọ́n fine máa mójútó ṣe máa mójútó ní wà sọ́rí tèmi máa mójútó ní wà change ní máa sọ nǹkan mi tọ́rọ sọ ẹn tó bá sì jẹ́ pọ́ ló pilẹ̀ ti ẹ̀ in tó fi lè má jẹ́ kéègùn ọwọ́ bẹ̀ ní kọjá wípé ìwọ ló bẹ̀rẹ̀ tóòtọ́ jẹmọ́ ẹni tó sponsor ìtìkáfù lọ́dún ó ti rẹ́sà bí ọ̀dà sí kódà kọ́ sẹ́ pé mẹ́mọ́ra bí láti pìlẹ̀ sí ẹkú ò ti wọ́ sẹ́mọ̀ bí lẹ́lẹ́mọ́ kápá bímọ́ nítorí pé tí ó bá ti pìlẹ̀ sí tọ́lọ́ ni ó ti gbogbo wánú ẹ̀sìn ọ yàtọ̀ kó lè rọ̀kọ̀ kí mẹ́gbé mọ́ mọ̀ pé tí mẹ́gbé láti bí ìsíbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wọ̀kọ̀ láti bí ìdẹ́gẹ́ẹ̀tì kò tó 1000 naira mọ́lẹ̀ fún 2000 bí ìtàkẹ́ ẹ̀dọ̀ tí wọ̀kọ̀ mi

kò kí àwá ìmọ̀ ṣe n tó wíṣẹ́ kí ní ìpìlẹ̀ àbìmọ̀ pé mẹ́sàlásí rẹ̀ nítorí wípé ilé tí wọ́n gbáyọ̀ndáwọ̀ kí ọmọ tàà fi gbáyọ̀ndáwọ̀ gbogbo alájọ ní tí ìkẹ́kẹ́ bá ń ṣẹlẹ̀ láàrin wa tàà fẹ́ ṣàtúnṣe ìsáàsù àtẹ́lẹ́ àwọn ọmọ kí àti nìkan awáyẹjú ọ̀rọ̀ lọ àwọn kan bá dé wọ́n tó gbé ogun fẹ́ kírun wọ́n kí ókè ẹnìkan ọgbọ̀rọ̀ ìdínú àwọn agbìmọ̀ wípé ẹ̀ tí ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ rí àwọn àgbàlagbà tí ẹ̀dókò sí lásán ní ẹ̀dókò báyìí ọ̀rọ̀ yóò kíyà a ní gbogbo ẹni títọ́ lọ́mbà bẹ̀lọ́dọ̀ rẹ̀ sẹ́ kó tó lè sọ fún àpẹ́ kò sí ègbò nù tó gbé lọ́wọ́ àfi tí ọ̀bà gbákẹ̀ ní kàkọ́ dá sí lò mùsùlùmí ló kò sí séèsì wọ́n dá sí direct wọ́n dá sí indirect so n clear bọ́ àwọn òbí ipò òbí tó lọ ń fi wọ́n sí ní agbára anábí wọ́n sọ fún àbákìrì wípé ah, ọmọ jẹ́ mi ni wọ́n bàbá nínú ìjọba ìfàgbọ́rọ̀ rẹ ọkọ̀já báhùn bàbá wọn agbà sílámù ìjọna iná bákìrì dùn ṣùgbọ́n gbónà òun wo lànà bí kọ́kọ́ sọ jáde lẹ́nu láti fi pán bákìrì lè láìpín àbára ilé bàbá ìgbàsìlámù ó sórí rẹ̀ bákan náà jẹmẹ́ ẹjẹ́ a máa tẹ̀lá nàbí Abu Hurairah bí i ṣe ń kí ó tọ́rọ̀dọ̀ ànàbí inú rẹ̀ dùn tí bá ti ń délé torí ìyá rẹ̀ hẹ́tì ànàbí jù bẹ́lọ òun sì ródòdó in tánàbí mú wà ní haì ó yóò kò yóò ìbànújẹ́ ìwà mú ó wá dìjọ kan wà lọ bá ànàbí ànàbí màmá mi ò nífẹ̀ẹ́ rẹ̀ kò sì nífẹ̀ẹ́ Ọlọ́run mo fẹ́ kí ọba ń sàdúwà kọ́lọ̀ọba fọ́ọ̀tọ̀ lẹ́mì kọgbà sílámù ṣe bí n tọ́ ẹ̀ká nẹ́bí òwí tọ́ bá jẹ́ pé bẹ́yìn sí fẹ́ lónìí ṣe bí n tí ó wù pé ah tí mo sì mú ọ sábẹ́ tó ohun tí mo jẹ́ kó jù ya rẹ̀ lọ ohun tó jù ya rẹ̀ lọ àníbì ju bàbá wa lójú ya wa lọ́dọ̀ wa sọ́lọ̀ wa tó rọ́ bí wa sàbẹ́ ó lè kẹsì

àwọn èèyàn bá débẹ̀ bí wọn ò bá lójú yín àwa ń rí wọn ẹbá ní kọmọ ń kéwú wá di wípé yọ́ sàánú wọ́n sẹ̀ lọ bá àfáà tó wá gbé kalẹ̀ dáadáa pé ọmọ yìí ti sọ pé òun máa lọ Mẹ́kà ní ìsìn mẹ́rin ṣe bí kò lè kọlọ́lọ̀ kó lè mọ àwọn ló ń bí kó lè mọ̀ wọn náà láàfáà ní sí a ní kó jójú kan ó ní ẹmọ́ wọrí ma yóò kàn yí báyìí yóò rìn ni ní ẹ̀mẹ́ta náà sí ní tó wà kàn yí èmi náà mo ní kọ́mọ̀ sí yóò lè ẹ̀mẹ́ta náà jàmá kò sí aburú ń bí kẹ́ mọ́ máa fọ́ ọmọ yìnlé kò sáburú ń bẹ gbogbo bẹ́ẹ̀ bá ṣe pọ́n wọlé ń tó náà ẹ̀ẹ̀tọ̀ tí ìṣètò ṣùgbọ́n tá a bá dà lé àtúnsà ẹjú àwọn àfán àmà kí ó yí lọ́wọ́ jẹmọ́ ọ yẹ kí ìrẹ́ tí ó takò ìpínà ipé ọfẹ́ gbàṣọ ayì lọ́rùn wa ní o ibá wà náà nílé kéwú ibá lọ́mà kéwú a jẹ́ wípé léì bó ṣe kàmí lọ́kẹ́ ẹlùmí náà òdodo ni tó kùrù nínú wa di sin tí wọ́n bá ń tọrọ ẹ̀mí gígùn ọgbà kẹ́mì àfá àwọn ogun ju kẹ́mì bàbá ti yà àwọn ogun lọ bí ẹ ṣe dorí ẹ̀kúdò ní wọ́n ṣe kí ni o àwọn ààyè ìgbà tí èèyàn tó jẹ́ ni ọlọ́run nígbà tí èèyàn bá tó mọ ìwò àyè kọ̀ọ̀kan fáyè kọ̀ọ̀kan tí ó sì sàṣẹ́jú bẹ́ẹ̀ ṣùgbọ́n àmì rẹ̀ ni tí ọmọ sọ wípé ayé igẹ́ ẹ̀bàmọ́ ti jẹ́ àmà sọ̀rọ̀ lọ́sọ́nà ẹ̀bẹ̀un náà àlásọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n rí azikini o wàlọ́yà tó ń kálukú bá sì ní flashback ẹwọ abala tí nkẹ́ ti bàjẹ̀ ní máa lọ́pọ̀ wà láìkẹ̀ ìsàbàlá kéèkì kí yọ mọ́ fẹ́nu ẹ̀ sọ pé àà ó lásì tó wò pé yóò tó sanjọ́ fún a láti fi ilé kéwò àsìwọ́ gbà máa lọ ni èrè ti ẹjẹ́ ẹjẹ́ àpàràsílá al-Qur'an Thank ọlọ́run sọ fún ànàbí wípé wákọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà aláàtàbùrù ilẹ̀ ìyá jọjọ ojúmọ́ tí a máa lọ rẹ̀ bá nàbí léèrè ànábí ò sì tó rí ẹgbẹ́ mọ́ sọ́sọ́rọ̀ ànábí sàsánà kápẹ́ mo ní bí wọ́n nẹ̀rà lápẹ̀ẹ́ kápẹ́ wọ́n nẹ̀kó lè yáwa tàbíkí fún anábì nínà sínú ara rẹ̀ wà lọ fi ṣiṣẹ́ kó fi lè rí nǹkan mímọ̀ wá fara lé tó apẹ́ méjì nǹkan àdìbí níyàwó rẹ̀ lónìí kejì tó apẹ́ mẹ́ta nǹkan ọmọ rẹ̀ mẹ́rin nǹkan àwọn òbí rẹ̀ márùn nǹkan ẹ̀ntọ́ bá tó wá súnmọ́ bí ẹ̀ ṣe súnmọ́ lẹ́bí ní nǹkan títí kò tó débi tí ó dé jama'a masala ẹ̀pẹ́ kìláfíyà àwọn àfáàfà mara wọn lẹ́nu ọ̀pọ̀ mẹ́ kó wọ́n dákọ̀ àwọn àfáàwọn wọ́n dákọ̀ tí ẹ̀sọ̀ ẹni ọ̀tẹ́lọ́rùn kọtẹ́lọ́rùn ẹni tí ọ̀tẹ́lọ́rùn kọmọ̀tẹ́lọ́rùn wọ́n èé fi ké múyàn lẹ́rú ká mọ́ bà tó dẹrú fẹ́ lò mí lọ́lọ́ fi rán nàbí ubùdíyà kọ́ àdìsọ́lélà kó lè jọ́pọ̀lọ́ ọ̀bàdìkẹ́lá ní ubùdíyà fún jẹmáà ọlọ́run ní ìjáwọ̀ ọlọ́mọ kíó tí ó kọsẹ̀ lára wa torí wípé tí mọ́nà fi kì dúó dé òun ni kọ́rọ̀ yẹn kọ́ gba òjì lọ nínú táwà náà gbé lọ wẹ́n ti túọ́lẹ̀ sí àgbọ́rọ̀ burúkú tí mọ́ ń sọ ní ẹ ìgbà mìíràn àdọ́rọ̀ burúkú ọlọ́run gbogbo wọn táwọn ọjọ́ máa ṣe àwọn táàjọ wàlìjẹ́ náà ni ojú wọn jẹ́ ọlọ́run má fi àwọn ẹ̀hẹ̀n ẹ̀dàdẹ́wà mọ́sọ̀ wà náà dẹ̀rẹ̀nà o àmà wa mọ́sọ̀ dẹ̀rẹ̀nà àwa náà mọ́sọ̀ dẹ̀rẹ̀nà o wọ́n lára níkà sí rẹ̀ o jẹ̀máà èmi sọ tèmi nù kì í wá sí dandan kìí sí dandan kẹ́yìn gbà wípé àwọn òbí iwájú àwọn àfáà kìí sí dandan o ẹlòmíì lè bá ọlùbáhùn ṣùgbọ́n lọ wájú ọlọ́run òdìmẹ́lù òdìní ẹlẹ́ẹ̀kejì tá a bá wo àwùjọ wa tàà súnmọ́ àgbàlagbà a máa ń gbà wọ̀rọ̀ kan lẹ́nu wọn tí nǹkan bá dé wọ́n máa ń sọ fún wa wípé àwọn ẹ̀dá kan bẹ̀ tẹ́ ẹ bá ṣẹ̀wọ̀n ẹ̀yin lẹ́ bí wọ́n tún sẹ́yìn ẹ̀yin lẹ́ ṣe ń tọ́sọ wọ́n láwọn ẹ̀dá kan wà tàà bá ṣẹ̀wọ̀n bí wọ́n tún sẹ́wàá lórí ní ọlọ́run sí ìlú ẹ̀lágbẹ́ ń bẹ wọ́n ní ń bẹ wọ́n ní ta ni wọ́n ní òǹbí wa méjèèjì àtàwọn àfáà wa èmì bá tó lọ ní ọkùnrin àìn só sì rí bẹ́ẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ṣé ìgbé abalẹ́lọ àgbàlagbà ni kèèṣe pé wọ́n sọ pàdánà bí sọ pé ṣe ń tó sọ kèèṣe àdífù wípé ẹjẹ́ sọ́ra yí dáadáa àdẹ́bí ilé èèyàn dáadáa àwọn àgbàlagbà ọ̀rọ̀ yìí ṣé ẹ sì mọ̀ wípé àpẹẹlẹ́ àwọn àgbàlagbà kéèjé kí mistake wọ́n tètè hàndé torí pé a ní fi ọkàn pé a fẹ́ ẹ̀gbàbí ọ̀rọ̀ wọn a ní fi gbọ́ a gbọ́gbọ́ pé ìrìnà fi bá a sọ̀rọ̀ ìkankan a ní túwò yọ́ wà pẹ́pẹ́pẹ́ ẹwọ́n tí wọ́n sọ fún àtipẹ́tipẹ́ wọ́n ló ń yà ní ọjẹ́ tánú àbájẹ̀ ikú ó ní ó jẹ gbogbo ẹ oníyà ni ó ṣe kéré tàbẹ́bà jẹ ikú náà táà ní ò ti sàmì rí jọ tí ó sọ fún akọ́lọ́mọ́jà àfọjọ́ ọlọ́jọ́ lọ kìí sí ìsàdúwà táà ní ọ̀bà ló tiẹ̀ jẹ̀máà kí la fi mọ̀ wípé tí bàbá bá sí ọmọ bàbá ní ọ̀bẹ̀ ọmọ tí ìyà bá sí ọmọ tí a ń bò sí tí a bá fẹ́ ràn lọ́dọ̀ ọlọ́run jẹ́ mọ́ táǹkàǹkàtọ̀ lọ́nà inni haramtu zulma ala nafsi ọlọ́ni mo sí àbòsí mo síléwò fúnra mi wa ja'altu bainakum muharrama mo sì síléwò láàrin ẹ̀yin ẹ ọjọ́ tó bẹ̀rẹ̀ yóò rí bọ́ọ̀dá rẹ̀ àti rẹ̀ àbúrò rẹ̀ tí ẹjọ́ bí ẹ̀pọ̀ tí ọ̀hún tí lórí ọ̀hún wà ó mì wà àbí ìyà tó bí tọ́nìjẹ̀ sí lójú yóò rí àrẹ̀ yọ́ọ̀ yóò rí bàbà rẹ̀ yọ́rọ̀ wà sọ ìbàtí yóò rí ìyàwó rẹ̀ wọ́n bà ní yóò rán àmà rẹ̀ yọ́ọ̀ ó ń kálukú tí ẹ ó tó gbọ́ wọ́n wá bí àwọn mímọ̀ lérè wípé kí lọ fẹ́ fàyí ìhò yìí mẹ́ ní agbára wọ́n ní agbára wo ọmọ sí yà èyàn tí ẹ̀wà nígbà bẹ́ẹ̀ tí mọ̀mí bá ti ẹ̀rí mi bóyá bẹ̀rẹ̀ òbí díẹ̀ bí ẹ̀ṣẹ́ wọn bẹ́ẹ̀ tí ẹ̀rí mi rárí kí ló fà yíwọ̀ tí wọ́n ma wọn ẹ̀gbọ́n táwọn mímọ̀ wí wọ́n ló ń kálukú tí bá ti ń wo ẹnì kejì lọ́ọ̀kan ní ọmọ rẹ̀ ti pé ti ń bá súnmọ́ yọ́ọ̀rẹ̀ tí a mọ̀ sí tí mo ti ṣe fún rí ọlọ́run adákọ̀ bàbá bẹ́ ọdákọ̀ ọ̀yà bẹ́ ọdákọ̀ ìyàwó bẹ́ ọdákọ̀ ọmọ bẹ́ sáwọn kan bẹ tó jẹ́ pé tí wọ́n bá sẹ́yìn ẹlẹ́tọ̀ bẹ́wọ̀n sọ́wà ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó lọ́sẹ̀ ó kíyà wàláhì tàláhì thumma billahi la ilaha illa hu mọ́mọ ilé kéwùkan wàláhì àwọn tí ó jí àfáà ní ọ bú ọmọ kéwù wọ síbẹ̀ ilé kéwù sí tùdó nìí والله الذي لا إله إلا هو jẹmáà ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí tí ó bá sí nǹkan mí ìsíra wa lẹ́mì ara wa à ní ìsíra wa gbọ́ gbogbo ọ̀rọ̀ sí lòjúlọ lódì kí la fi ń gbára wáyé o ẹ̀mí pé tọ́lọ́n lájọ́ ń ṣe ẹ̀mí ìfẹ́ tí nǹkan mí bá ti wọ ìmí ọwọ̀ jẹmáà pé ọ́ọ̀sẹ̀ nìkan ọ̀ọ́bẹ̀ ọ̀fẹ́ káríkà mẹ́rin ó burú ni o ọ ẹnìkan wà sí ọ ìwà náà tó bẹ̀ ọfẹ́ bá yóò tọ̀ yẹ́ nìtọ̀ ọba mọ̀ tí ọba mọ̀ di ọmọ bọ̀ wọ́n fàṣì kò sọ nínú ọmọ o ni ọ̀rẹ́ ni ẹn tí mo bá sẹ bóyá mọ̀ pé tó sì mọ̀ pé mo kọjọ ọkọ fàyè kí n bẹ̀ o sì mọ̀ pé mo o nítorí wípé sánmà ni a ti gbé mi kọlù wọn ò sì tún ní túnmí ilẹ̀ àti bẹ̀ná ìjàmẹ́ ẹ̀kọ́ mọ̀ pọ̀ náà sàárè ṣe torí pọ́lọ̀ wọn bá bú àlásì ìrítà àfi ma gbọ́ àníbì ni lọ́ọ̀lá alátàdà àfánù tí è bá ṣe pé mo ti mọ̀ pẹ́ nìfẹ́ síra yí mọ́ ládà ṣùgbọ́n ẹ̀dẹ̀fẹ́ síra yí mọ́ torí lómi ìbẹ̀ tó jẹ́ pé gbogbo tó bẹ́ fi jí àsàrí ọjọ́sẹ̀kẹ́ lọ ọwọ́ ajá ma ń mọ̀ mọ́sálásí ọ̀sẹ̀kẹ́ sí nínú mọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sí àṣẹ tẹ́ni wà láti dé kí lẹ́yìn ògbó ṣe ẹ̀yí ọ̀pọ̀ wọ́n padà sọ́ọ̀pù tí ẹ̀ sì lò tó sẹ́pẹ́rẹ́ lẹ́yìn rẹ̀ ọlọ́dún márùn-ún ológun ọdún ọlọ́gbọ̀n ọdún ọlọ́gọ́rùn ọdún jama'a gbogbo ẹni tí ọ mọ̀ pé ọmọ àwọn rẹ̀ òun sì sẹ̀ òun bò sí ó lè ṣẹlẹ̀ síyàn ẹbí ọmọ ẹwà mọ̀nà nǹkan kan wá wà tó bá ti jẹ́ pé bàbá ẹni lọ́sẹ̀ ẹni ìyá ẹni lọ́sẹ̀ ẹni àfẹ́ ẹni lọ́sẹ̀ ẹni ọ̀ràn kan bẹ tí ń fi báyìí lórí èèyàn kí lọ́ràn onípọ̀ ọ̀gbọ̀rọ̀ mọ́gbọ̀n gbogbo àwọn tí wọ́n bá sì fi bí ọ ìlọ fi gbà kìí sí àwọn ẹ̀dádì dìgrésì mi ní gbangba ẹwà ń bẹ̀mì kọ́rọ̀ láti àpàdà sí jímọ̀ o àpàdà sí jímọ̀ wọ́n ní wọ́n lọ kọ́ sí newspaper wọ́n sapọ́lọ́jì wọ́n bá kọ́lá ẹ̀ẹ́ gbọ́ kọ́dà kọ̀ jẹ́ wípé wọ́n rúnra báyìí ìrúnra ń túnmọ̀ sí pé wọ́n mú bí ọ̀rẹ́ nínà ló fi ń gbà ah, ẹjẹ́ túnmọ̀ sọ àfá rẹ̀ sí ọ̀ ẹlọmọlọwọ́ wọ́n mọ́ ń sọ fún wa ọ̀rọ̀ dáadáa dẹni gbogbo bí àfá rẹ̀ bá kú sí kó o fi lè rí wọn mánéjì ọgbà pé wọ́n lọ́lọ́ ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n gbọ́dọ̀ làjọ́ nù no? ó gbọ́dọ̀ ní ni o ìjọ́un wọ́n ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣe pẹ̀lú báyé rí jọ́nà náà tí ó sì rí yányọ láyítà wàyí ọgbà ẹlẹ́gẹ́ Ànábì sallallahu kò gbé àlàkí ẹni lọ sí kí ni ó lọ àlèkè àmá hadithi ẹnukọ̀ ṣùgbọ́n rọ̀gbọ́n lórí ẹ nígbàtánù bí i tó àwọn ẹ̀rẹ̀ bá dìrì a tó sẹ́ẹ̀sì fi ẹgbà nà ń kó ó ń tọ́ lóò wọ́n gbẹ̀sẹ̀ padà ọwà mẹ́gbàá àwọn nínú ànábì náà ọkà ikùn ti ẹ̀nà torí wípé kò sí aṣọ lára àwọn níbi tí ànábì ti fi igi kan wọ́n bá nàbí ṣe síkùn rẹ̀ lọ́bá sáré ju ẹgbálẹ̀ ọkà dìmá nàbí ni hábíkò tó fi ṣe tó ṣe ó lọ mọ̀ pé ẹran ara kò ní dìmẹ̀ ara rẹ̀ kọ́lọ̀ tó wá jẹ́ ọwọ́ náà tó bá wà jẹ́ wípé àwọn kan bẹ bí a tún sẹ́yìn ẹ̀yìn lẹ́ẹ̀bẹ̀wọ̀n sánàbí o sì bá kí ló dé náà tó fi jẹ́ pé ààyè tí èsáyè wáyìí àyànábì ni lótìtọ́ ń tóòtọ́ àwọn bàbá wá ní jẹ́ ń fi dí ẹ àfòmọ́dáláyè káfòmọ́ fi ọpọlọ sí o jẹ́ ìṣẹ́ kíni tó ń ti bẹ́ẹ̀ náà tí wọ́n bá fẹ́ rí àfòmọ̀kú mẹ́ sọ́gbà wà láà bọ́ bá dáláyè ààyè pé fi palẹ́gbòsẹ jẹ́jẹ́ o jẹ́mọ́ wallahi tàbá ń sọkún àmọ́ rí tàbá ń sọkún wàlọ́ àmàrí rẹ̀ ìsìláàmù wa in tó gbé lọ́ ni wípé tánú ọlọ́run gbọ́gbìjà rẹ̀ sọ fẹ́ jẹ́ láyé ni àbúrọ̀dọ̀ ọba ló ń ṣe sí níjọ́ tí wọ́n aláṣẹlẹ̀ Mẹ́dínà tí wọ́n fún ọmọ ọmọ nàbí ní wọn mú tó jẹ́ Hassan Hussein tọ́jàbúrò rẹ̀ wọ́n ń fẹ́ kí wọ́n lọ rẹ̀ síṣẹ́gbẹ̀ bàbá àyà wọn tí ń ṣe ànábì àwọn èèyàn Uthman wọn ọ̀gbàjọ́ náà lọ torí pé ẹ̀jì kásù lọ́rùn náà lọ gbogbo àwọn àgbààgbà sọ̀hábà wá dìde sọ̀rọ̀ yìí àbúrò wá sọ̀rọ̀ ńlá kan àbúrò esi ẹ̀sì ha tó bá wa jẹ́ pé bàbá àyà ọmọ ìbẹ̀láyé lédè pẹ̀lú bó ṣe fojú winá fẹ́nìkọ̀ kan wa kó lè jẹ́ kọ́ dáa fún wa tó bá sọ wípé ibi tí ọmọ ọmọ òun fẹ́ sóre sẹ́nìkan ilé sọ pé kọ́mọ̀sùnmẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀wò rẹ̀ tọ́lọ̀ fi ṣe àwọn náà mẹ̀dálẹ̀ wọ́n ní jọ́ náà lọ́hùn a náà níjọ́ tí a wòdí ànábì náà ń bára bàbá bàbá kí ni ó wà bára ẹ̀sìn àjọsí ní wọ́n ìdásí ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn sí lẹ́gbò mọ́ ń pariwo gbogbo ń tàbá ń jọ ń sinú ẹ̀sìn ẹni ọba forí wọ wá fún wa táà bá padà fi bí sú èyí tó bá sọ́ọ̀sẹ̀ lórí wà tán tí ń bọ̀ jẹ́mọ́ e, e, mo ń bíra ní pé sí ẹlòmí ìtúsọ bàbá rẹ̀ di islamu rẹ̀ ẹlòmí ìsọ yàrá di islamu rẹ̀ ọsọ àfà rẹ̀ di islamu rẹ̀ ọsọ àgbúlò ìwọ̀n di islamu rẹ̀ ọsọ mọ́sálásí wọ́n di islamu rẹ̀ ọsọ lékè wọ́n di islamu rẹ̀ tí nǹkan kan bá ti ṣe lékè yìí ní tó bá ní ọmọ sí islamu kan máa ṣe tí nǹkan bá ti ṣe lékè yìí islamu ni ó forí fa tí nǹkan mi no no in tí ó ń pè kéwú tẹ́lẹ̀ tó bá fẹ́ kún ẹlòmí wàárà ìmìnú kọntán

àfáàtọ̀ pọ̀ àfọ́kùtọ́ bí wá wá sí halkot gbọ́nà inú wọn wá dùn wọ́n rí ọmọ kéwọ́n tí ń ṣe wá sí lọ wọn wá jókòó àfáàwà débi hadithi ẹ lọ́bá túnmà rẹ̀ halkù kéyọ̀ fárí hílákù jámù halkọ báyìí tàhálùkù kéyọ̀ fárí àmọ́ túnmà tàhálùkù kápẹjọ báyìí náà àfáàtọ̀ kọkùtọ́ bí gẹ́ú ìtàwọn hadithi ni wípé anábì ní ẹ gbọ́dọ̀ dẹ̀wò sáájú kẹ́ tó lọ jímọ̀ tẹ́ bá fẹ́ fárí ẹ lọ́kọ̀lá ẹgbọ́n fàrí ní ìdajì jímọ̀ tí èdàsìkò jímọ̀ àfilẹ́yìn jímọ̀ afá àti wọ́n security wọ́n fàrí ó ti lé 40 years tí wọ́n ìgbà ìráyẹ fàrí tọ́mọ ewọ jímọ̀ mọ́ lọ ọyá dẹ̀lì jímọ̀ ìtàrí bí sì sọ́kọ́ ìtumọ̀ sí ìsúnmọ̀ ra wọn tòótọ́ ni ọmọ kí ó bá ń túmọ̀ rẹ̀ pé bákanáà ra àwọn nǹkan tá gbọ́dọ̀ fi bọ́lọ̀wọ́ bá lò òní tánà bí kọ fún wa ipé ká máa péjọ pé à ń kọ́ra wa ní ẹ̀kọ́ báyìí ṣáájú kó tó pé gbogbo àfá bẹ́ẹ̀ ìsẹ́ ọba pàrọ̀ inú àfá bá dùn ọba mọ́kùtọ̀ bí ó dìmọ̀ ní bá ń sàdúwà fún ní bá ń sàdúwà fún ní tí ó bá lè ta lọ jẹun ọmọ kí ó tó gùn lẹ́nu ẹ̀jù láyé èmì ilé ẹni wọ́n sí bí ó ayọ̀bá wípé àádọ́kùnlà kí ló dé à ó ní ẹwà dí ìfìtọ́ ọmọ kí òmí tú ọ̀tọ̀ nípò sí tú ká mọ́ fàrí mọ́gbọ́yé mẹ́ kí mọ̀ pé tánàbí ìsọ̀rẹ̀ kọ́dọ̀ ogójì ọdún rẹ̀ tí àsùbá bẹ mọ́ bá mi níjọ ọjímọ̀ tí ìtí ìfàní ìdílé fàní sọ́lọ̀ kẹwa sẹ́rẹ̀ ni tó tọ́ wọ́n sọ tọ́ bí wọ́n sọ́jọ́ náà lọ bí wọ́n ṣe wà lábẹ́ pẹ̀lú ìrìn jẹ́mà ẹjẹ́ a ibi tí mọ̀ bọ́ bí ẹgbẹ́sìn Usman Affan ní ọjọ́ tí wọ́n fẹ́ gbá fáìlà orí ibú àdìpípà lọ́rọ̀ ẹlónìí wọ́n ti ṣe mẹ́lé ìjìlọ bí 15 days wọ́n ò jẹ́ kí wọ́n gbómi wá fún mọ́ wọ́n ò jẹ́ ọ̀rọ̀ mọ́sálásí ọwọ́ ayọjú lórí fèrèsé ilé rẹ̀ wọ́n rà sí fèrèsé báyìí lèrò lọ́ta Eh, tí wọ́n wá dàmàdì lẹ́rù ẹ̀rìn eh, àwọn sọ̀hábà àtàmà wọn ẹ̀rìn eh, ó ń kálukú ní dá ọmọ rẹ̀ jọ òfúnmọ́nù ọgbà wípé ah ìgbọ̀nlọ́wọ́ bá wá o ẹ̀mí òfúnmọ́nù wípé tó bá jẹ́ kò lòun ó kù ó sì pé òun kí lẹ́kùn fìtì náà ò tí fún umma nàbí kọ́mọ̀dì pa máa para wa ṣùgbọ́n tó ṣẹlẹ̀ tó jùbẹ̀ lọ ó ní ẹ̀rì kẹ́kẹ́ kọ̀gbọ̀rọ̀ bá ní talétì ìfìmílẹ̀ fọ̀nà ọba ni wọ́n wá sí fèrèsé ìwà wọ́n ah, ọba rí alì lọ́ọ̀kan orí tó àtúgbò báyìí nílá rọ́bùn àwọ̀ àwọn tí wọ́n tún wà ní kánrin àgbà sọ̀hábà jọ́nà lọ́nà ó wá ń dojú ọ̀rọ̀ kan rí máa já tó mo ti tí mo fi tọ́ sí ìdájọ́ kan náà dàtọ́lọ́gbé kalẹ̀ kọlù ah, kò rí báyìí níjọ́ tánà bí ní ká gbẹ̀mí wa sá àtẹ̀sí wa lọ sí abáṣà mo múra àtìyàwó mi jọ́nà lọ́tọ́jọ́ wà níbi lọ́dẹ̀ mi àbíbò sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ah, mo rí bẹ̀rù sí nígbà ọmọdé bí àkọ́kọ́ kú lẹ́ẹ̀dẹ̀ mi ó fún mi ń kejì tó ní lọ́mìnà lìkì àmà ìjẹ̀wọ́ ọ̀bọ̀ ma nẹ́bí ọlọ́m méjì ah, mo ní bẹ́ẹ̀ ó ní sáà mọ́sálásí ń kún ń kún ń kún torí wípé 100 feet by 100 100 by 100 o ní ọ̀fẹ́ kọ́kọ́ kọ́ mọ́sálásí ànábì 100 by 100 ní feet nígbà tó kún ànábì ìṣe ó túbà lọ́dọ́ kànábì ní àà ta ní ọba ní ralẹ̀ tí ń bẹ̀lẹ́ yìí mọ́sálásí àti bá wọn fámìlì tí a ní sọ̀rọ̀ ṣùgbọ́n tán kò síbi tá ti sáfún padà o ṣùgbọ́n lọ́wọ́ fàdìjẹ̀ náà sáfún àkùsùn ah, mo dìde mo sì rà pẹ̀lú owó àpò méjọ́ náà lọ́hùn torí ìfiwojú rí ọlọ́hun láti lè gbàá láti jẹ́ náà bó síbẹ̀ àbí ìsẹ́bẹ̀ wọ́n ni wọ́n ló síbẹ̀ mọ́sálásí lẹ́mọ̀dé mọ́dẹ̀mọ́ yìí nígbàtàwọn mùsùlùmí wọ Màdínà gbogbo bí tí wọ́n bá mú yọ́ mọ̀ wọ́n ní wọ́n Roma bíru Roma yìí nìkan Yahudi sì lẹ́ntọ́ ní ìsì ni ìtí sì fi máa ta dàbírù ni máa gbà arábákọ̀ sí ní dàbírù sí pé mi mú dìde tí mo lọ rí abíru Roma mọ́kọ́ra ìlàjí ọjọ́ mọ́kọ́ra ọjọ́ kan olójọ́ kìdì títí títí mo fi ra gbogbo ẹ̀ mọ́ wá fẹ̀ sí olókàlùkù mọ́ ó mi ilẹ̀ mà ní ìlébú lónìí àbẹ́bí kò sí bẹ́ẹ̀ olùbẹ̀rẹ̀ jẹ́sùn ìrúsọ́rọ̀ jẹ́sùn ìrúsọ́rọ̀ ogun tó le jù tó jógun tàbúkì torí táìpù tí wọ́n lọ rẹ̀ jagun yẹn inú nǹkan okú ọ̀fẹ́ mi nǹkan gbogbo wá láti fi sponsor ogun yẹn tí ànábì sí ìsọ́njọ́ náà wípé ma gọ́rọ̀ Uthmana lè yàwó ma amalo pé Uthmanu ó tó síṣẹ́ kan wọ́n fi wá kú ẹ̀ ààrẹ́bí lọ́wọ́ sọ̀rọ̀ kalẹ̀ yìí jàmìlá halitta bí ọ̀rọ̀ ìrọ̀ ẹjọ́ wọ́n sọ̀rọ̀ rẹ̀ pé tani ìyá tani ìyá tani bàbá ó sì àwọn mímọ̀ ní yóò rí bẹ́ bọ́ ma bá ní 100,000 náírà lọ yóò fẹ́ fún bàbá àti ìyá rẹ̀ lórí ìwáyà àkọ́kọ́ yóò dá sí mẹ́rin 25,000 25 àkọ́kọ́ yóò mú yóò jẹ̀mọ́ 25 ẹ̀kejì yóò di 50 yóò mọ̀ jẹ́ 25 ẹ̀kẹta yóò di 75 yóò kò fún ọmọ bàbá yóò fún 25 ríwáyà lẹ́kẹjì gan wọ́n ní sí ìyọ́ ma ní mẹ́rin bàbọ́ ma ní mẹ́ta nínú 100,000 níbi àdíjì àkọ́kọ́ èlò ní ọkàn ìyá 75,000 èlò ní ọkàn bàbá nínú àdíjì ẹlẹ́ẹ̀kejì ní 100,000 èlò ní ọkàn ìyá 80,000 èlò ní ọkàn bàbá nígbàtàwọn mímọ̀ ni wọ́n ma dá ti bá ń bẹ lọ́wọ́ ọmọ sí mẹ́rin o bàbá rẹ̀ tó wà responsible sẹ́ bàbá tí ọmọ wà responsible ẹ̀yìn gẹ̀nà lẹ́bí ọwà yọ́ mọ̀mú fíjú mìk yóò sì lú ẹnu nù ní ọ̀tọ̀ ọ̀rọ̀ dúkùrùkù burúkú pé ọdí ọ̀dá ọdí ọ̀dá bá lè ní àríẹ̀mọ́ sí báyìí mọ́ bá lè ní àríẹ̀mọ́ sí báyìí mọ́ yóò dà ọ̀dà bó sì wà ní ọ̀dẹ́ta ọ̀dẹ́dẹ́ àkẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ rẹ̀ ọmọ èyí mọ̀ bóyá ẹjẹ́ lọ bá ìfira ṣúgánà ó sì kú líkì gàrí kan lé wà sásùn sí ẹ̀rọ àmì ìmà àtàwọn ibi ọmọ bí ó ṣe sùn ti wọn ẹsẹ́ ti lọ bí iṣẹ́ láàrọ̀ ọ̀la ọlọ́run sì mọ́ládá wà sásùn wà ẹnìkan sọ́njọ́ kan ó ní gbogbo bóhùn ṣe sòwò àlètò ìjọ tí ẹkún pa òun ìjọ tí a lè béèrè owó lọ́wọ́ òun sì kó ọwọ́ ọmọ wá ń lọ́sẹ̀ pọ̀ fún ebi ọmọ tuntun tó ẹsẹ̀ bìí ọlọ́jẹ̀ rẹ̀ ti tán kò sì sí wọ́dẹ̀ lọ́wọ́ kò sí ìkàlọ́wọ́ ìyàwó bàbá rẹ̀ ìta àbánilọ́kadà amẹ́rin kí yóò mú ẹ̀ta kú ọmọ ẹ̀ọ̀kan 75 100 àwọn mú 25 bàbá ẹgbẹ́gbẹ́ bàbá bú o kásọ́ra wa o ẹnu ọgbà yóò bàbá tí ó bàbá wọ́n ni kàdà márùn-ún wọ́n gba 20 kí yọ̀gbà kí ni o 80 tó bá wá jẹ́ pé àwọn èèyàn kan bẹ wọ́n ni tàní wọ́n láàfà wa wọ́n ni tàní wọ́n ni ìyá wa wọ́n ni tàní bàbá wa bá a sì án àwàlábíàn bí ẹ́ sí àwàlábíàn bá rí bí àdàbí òní bàbá sí ọmọ wọ́n yọ́ fọ́bàdé padà nígbàtọ̀ mọ́ dáa wọ́n yọ́ kékeré tuntun àjọ tí èsè jẹ́ fi ń jọ́lùbọ̀ ìbẹ̀ lọ́dọ̀ náà ìṣẹ́ ni a fi ń jọ ọ̀rọ̀ yìí clear náà ọlọ́run mo máa ń sọ wàláì fi rojú yìí mo máa ń sọ ń kọ́rọ̀ gbogbo ẹ̀tọ́ ọba lò fún èmi tí a fi rẹ́rìn ní olé ayé wọn méjì ọwọ́ àdúrà mi pé láì rí bá tó sọ jàrí ọya bàbátà àwọn kan àwọn ọ̀yá ẹ̀ títà gbogbo tí bọ́ sọ ẹ̀ change ẹ̀ totally lò wàláhì bàbá ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹni sẹ́sì nígbà mọ̀ ń se lọ àti bá mọ̀ sé tán méjì ọ̀wà lẹ́mì rẹ̀ ọ̀lẹ́mọ̀ sọ fọ́lọ̀ mẹ́ mú sí rí fọ́lọ̀ ń gbà èmi lè mí ò ní dídìkú di ẹ̀mì sẹ́ torí ẹni tí ò bẹ́ ń sọ ń tẹ́ ó wà fẹ́ kàmílẹ̀ ní ẹ̀lẹ́mì ọlọ́njọ́ o ọlọ́nsí ajẹ́jẹ́ o ẹ̀ àwọn òbí wa bá ṣe tótò náà nù torí bá ti fẹ́ sí àwọn wa ọlọ́mbà ní kẹwọn àwọn ìyá wa ọlọ́mbà wa ọlọ́mbà ní àwọn jọ wọ́n ládà ní kàsí rẹ̀ nínú àtó lò fún yọ̀nú rẹ̀ ní ojí àwọ̀ ohun nínú àtó lò fún bínú rẹ̀ méjì àwọ̀ mẹ́ ya Rabbi nàdùnú bí fìlìwárọ́ kàfúrọ̀t ya Rabbi nàdùnú bí fìlìwárọ́ kàfúrọ̀t ya Rabbi nàdùnú bí fìlìwárọ́ kàfúrọ̀t ya Rabbi nàdùnú bí fìlìwárọ́ èmi rẹ̀ o wàláìsà lè àmàlú wàláìsà lè àmàlú fílì àṣírí yíò jí ní wàláìsà lè àmàlú fílì àṣírí yíò jí ní wàláìsà lè àmàlú fílì àṣírí yíò حب الرسول وهذا القدر يكفيني حب الرسول وهذا القدر يكفيني حب الرسول وهذا القدر يكفيني حب الرسول وهذا القدر يكفيني يا ربي نذنبي يا ربي نذنبي ọlọ́bá mi ò tí ó bá ní wọ́n máa ka ẹ̀ṣẹ̀ àwọn èèyàn nínú ilé ayé yìí kò sẹ́ ń tẹ́sẹ̀ rẹ̀ pọ́tò tèmi bẹ́sẹ̀ ìṣe wọ́n pọ̀ tó in tí ò jẹ lè máa gapá ni pé wà lẹ́ẹ́sà ní ah, ẹ̀dìkú ọ̀rọ̀ mo tún wá wọ́ra mi ń kọ̀rọ̀ mo tún wọ́ra mi ń gbangba iṣẹ́ tó lè làmì lálìkì àmọ́ èyí tó ní mo wá ronú ronú ronú kí n má fi ronú sẹ́ra mi léṣe ìkẹ́kẹ́ wá wá sẹ́mi mi mo wá ní ọ̀hà ah, làkọ́dí àtẹ́ túkà ah, mo wá wò pé bẹ́sẹ̀ ìṣe pọ̀tọ̀ náà tí ìgbìsẹ́ rẹ̀rẹ̀ náà ìgbìwá jógo ìgbìwá jógo bẹ́ẹ̀ṣẹ̀ ìṣe pọ̀ tó bí ìṣe ìrísẹ́ náà kí èé wẹ́ṣẹ̀ àtẹ́ ètùkà ní bẹ́ẹ̀ṣẹ̀ ìṣe pọ̀ tó tí ìdìsẹ́ sí púpọ̀ lọ́dí kí a mọ̀ wà láì bí mo ṣe wà ní ẹgbẹ́bọ̀ àtẹ́ ètùkà ní tàwí ìyẹ́sẹ̀ àrùn bọ́sẹ̀ iṣẹ́ pọ̀ tó tí nìṣẹ́ tó fún lọ́kàbàlẹ̀ pẹ̀lẹ́ ni ọ́ lámì wà láì pa nǹkan kápọ̀ mọ́ ń kọ̀rọ̀ àti gbangba ní ìpa ọlọ́run mi mọ̀ mọ́lọ̀dọ́ ọ̀rẹ́ yóò tàwíìdù gbogbo lọ mo tún wá fi ìkẹ́kẹ́kẹ́ ìkẹ́kẹ́ tó wá mú tàwíìdù yẹ mẹ́ra wọn ó fi ajá méjì kí ni kejì nígbàtí ìgbàkàpọ̀pọ̀ mọ́ wọ́n nífẹ̀ẹ́ ànàbí pin méjèèjì náà mò ń ẹ̀mí èmi wá balẹ̀ pé méjèèjì ó sì tóbi ti bá dọ́dọ̀ rẹ̀ ọlọ́run yóò tó wa ọlọ́mọ̀sí àárín ẹjọ́ pàkàpọ̀ máa o eh ọlọ́mọ̀sí àárín ẹjọ́ pàkàpọ̀ máa o jí a kú lórí la ilaha illallah mọ́bìnà sọ́rọ̀ àsálàm wá jí a kú lórí ìfẹ́ àgbẹ̀bí nífẹ̀ẹ́ ti tòótọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ rọrùn fún wa dákù ṣàánú wa dákù gbà bẹ́ẹ̀dàlú aláyà ọlọ́jọ́ ọlọ́dàkùn lò wá fún yọ̀nù rẹ̀ jálẹ̀ má lò wá fí gbùdó rẹ̀ wọ́ládàníkàsí rẹ̀ wọ́ládàníkàsí wallahi ìwọ́lá ní ọlọ́mọdà ẹ̀yẹ wálẹ̀ láyé bí ọlọ́mọ kọ̀pẹ̀pẹ̀ wa ní gbangba alìkìámà ọlọ́mọ́tọ̀ pípẹ́ wa láyé bí ọlọ́mọ́ fagagá wa ya ní gbangba alìkìámà mọ́ fagagá wa ya ẹni ọba fagagá rẹ̀ ya àṣírí òbùmọ́ o ọlọ́ndakùnbù aláti láyé o àti gbangba alìkìámà o lò àfúyọ̀nù rẹ̀ o lò àfúyọ̀nù rẹ̀ o Allahumma lakal hamdu kulluhu wa biyadikal khayru kulluhu wa ilayka yurjal amru kulluhu Allahumma salli ala khalilika wa khatami anbiya'ik Allahumma salli ala Muhammad wa ماضي فينا حكمك عدل فينا قضاؤك نسألك اللهم بكل سؤالك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل كنا ربيع قلوبنا ونوح جنوبنا وجلاء أزالنا وذهاب همومنا برحمتك يا أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين olúwàbà wa sọ àlùfáà wa àtàwọn àyà wọn lápapọ̀ Thank you.